إلا كباسط كفيه إلى الماء يبلغ فاه ليبلغ فاه وما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال إني ni ètò tí ó tí a pè àkọlé rẹ̀ ní ìpè òdodo tí alhaji wa shitu hafizahullah tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ tí wọ́n ní kí ládàá rẹ̀ lọ́mọ bá bá wa gbà shitu sotayo ní abúlé seriki ogunmakin tá a mọ̀ sí baba ẹlẹ́rọ àwọn ustaad wa àgbà tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa àwọn náà ní alustad ishaq abọlọrẹ محمد الأول تواجه إمام ني مسلا سي دعوة الحق سنترال ماسك ني لمنيلو أبيوكوتا إما باوكالو الحمد لله وصلى الله وسلم وبارك على رسول الله وعلى آله وأصحابه ومن والاه إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته adúpẹ́ púpọ̀ fún ọlọ́run. alihamudulilayi. ọlọ́run ọba tí ó tún ṣe wa pàdé lónìí níbi ìdánilẹ́kọ̀ọ́ wa ǹbẹ̀ ọlọ́run ọba kí ó jọ kó má ṣe gba eléyìí tí a ń sọ yìí kó gba ní ìbádà fún wa. lónìí a fẹ́ tẹ̀síwájú níbi tí a fi ìdánilẹ́kọ̀ọ́ yìí tí a fi tì sí ní àná. ó náà ni pé ẹ pé à ń ṣàlàyé fún wa lánàá nípa báwùjọ wa ṣe rí lónìí lórí bí àwọn èèyàn bí wọ́n ṣe mójútó ohun tó yẹ kí wọ́n mójútó lábala ọ̀rọ̀ ẹ̀sìn pàápàá jùlọ àwọn tó pàtàkì tọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala tó pàtàkì rẹ̀ fún wa ṣùgbọ́n tó yá sí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èdè èèyàn lónìí ìdàkejì bọ́lọ́wọ́n bá ṣe gbé kínní yìí kà òun ni báwọn ṣe ń ṣe eléyìí ló mú ìdánilẹ́kọ̀ọ́ wa débi agbọ́nrin àdúà ṣíṣe àti ìmáàmà abogunta ṣàdúà. ẹ̀rí pé bí Ramadan ṣe wá ń ta yìí oṣù kan ni tí kì í ṣe pọ́lọ́wọ́n bá wa fi jẹ́ kó jẹ́ ìnira fún àwa mùsùlùmí àti fẹ́ni tí kì í ṣe mùsùlùmí torí pé kẹ́lómi máa wò wípé wọn ò bá dá wọn ara bíi lọ́wọ́ àwọn tó kì í ṣe mùsùlùmí ṣe báwọn náà máa ń dí òun náà lọ́wọ́ pẹ̀lú ariwo la fi sọ fún wa wípé gbogbo ń ta fẹ́ ṣe láwọn activities nínú àwọn mọ́sájìdì wa ká ṣe pẹ̀lú òfin ọlọ́run ìṣe àdúrà nínú Islam ìkírun nínú Islam ìṣe àwọn ìgbìyànjú kan nínú mọ́sájìdì bóyá ẹ̀kọ́ ọmọlẹ́kọ̀ọ́ kò gbọ́dọ̀ jẹ́ ìdíwọ́ àbí ìlariwo lọ àbí ìbògùntà àwọn ẹni eré ìtàná náà ṣàdúrà wọn sí lọ́hùn àwọn náà kírun wọ́n gbáwẹ̀ àwọn náà jí lóru tí wọ́n bẹ ọlọ́run ṣùgbọ́n báwo ni wọ́n ṣe ṣe eléyìí la fi ń ṣàlàyé fún wa yìí pé ìmá pariwo ìmá bọ́gun ta ṣe àdúrà yìí ìhàwọ́ ní Islam kọ sí kí ni ta fẹ́ mọ̀ ń pa rẹ̀ ẹ jẹ́ kí a tẹ̀síwájú lórí eléyìí lónìí àdúrà pàtàkì nínú Islam lóòótọ́ kódà kì í ṣe ń ta gbọ́dọ̀ fojú rẹ́nà rẹ̀ ṣùgbọ́n bá àdúrà ṣe pàtàkì tó ọ̀nà táwọn èèyàn ń gbà fi ṣe lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kan ń parọ́ wọn náà wọ́n ń ṣàdúrà ni àdúrà ṣíṣe pẹ̀lú bíbogun ta nígbà tí èèyàn bá ń ṣe àdúrà kò lẹ́tọ̀ọ́ nínú ṣẹ̀ríà ìsìlámù ẹ jẹ́ ká wá àyà yìí tọ́lọ́wọ́n bá sọ fún wa nínú alukur'an láàyè tọ́lọ́wọ́n bá ti ń pàkíyèsí wa sí nígbà tí àwọn sàhábà radiyallahu ta'ala anhu anhum ajma'in tí wọ́n ní arákùnrin kan ó wá ṣèbéèrè lọ́dọ̀ anábì sallallahu alayhi wa sallam arákùnrin wa béèrè lọ́wọ́ anábì pé ìrẹ òjíṣẹ́ ọlọ́run ọlọ́run ọba wa subhanahu wa ta'ala eléyìí tó ní káàtì ẹ̀ máa pè yìí ọlọ́run ọba wa ìtòjúwe fún wa pé ká máa jọ́sìn fún yìí tó dẹ̀ níta bá ní bùkátà ó ní ká máa gbé bùkátà wa lọ sọ́dọ̀ rẹ̀ ọlọ́run ọba yìí ní káàtì ẹ̀ mọ̀ nípa ẹ̀ èèyàn máa ń mọ̀ nípa ẹni tí wọ́n bá fẹ́ pè èèyàn máa ń mọ̀ arákùnrin wa dé sọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam ẹ̀yin mọ́ mi ẹ máa gbọ́ mi o ẹ̀yin afáwọ̀ ẹ máa gbọ́ gbogbo ẹ̀yin asátidà gbogbo ẹ̀yin olórí ẹ̀sìn ẹ gbọ́ ohun tí wọ́n wá béèrè lọ́wọ́ ẹni tó ń jẹ́ ọ̀gá wa àgbà afáwọ̀ àgbà muhammad bin abdullahi sallallahu alayhi wa sallam tí ń ṣe oníwàásí àgbáyé muhammad bin abdullahi sallallahu alayhi wa sallam ẹnìkan wá béèrè lọ́wọ́ rẹ̀ abẹ́yìn ọ̀gbà fáwọn ọ̀nàbì ni abẹ́yìn mọ̀pá fáyìn ni àbáṣeré ẹnìkan tó tún ṣe ń dáàtò pé òun mọ̀ tó ànábì àbóhun fẹ́ mọ̀ jùlọ kàlà ẹnì wá ṣèbéèrè lọ́wọ́ ànábì yìí pé ìrẹ́ òjíṣẹ́ ọlọ́run ọlọ́run bá wa tó ní ká máa sìn yìí tó dẹ̀ ní ká máa pè ká máa ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ ọlọ́run bá yìí Muhammad. arákùnrin yìí ni ìrẹ́ Muhammad sallallahu alayhi wa sallam ànábì ló ń pè yẹn. àkọ́rí ó ní ṣe ọlọ́run ọba wa tẹ́ni tó súnmọ́ ni tá ti fẹ́ pé tá ṣàdúrà tá tọrọ nǹkan lọ́wọ́ rẹ̀ ṣé ká rọra pé pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni. aqribur rabbuna fanunaji. ṣẹ́ni tó súnmọ́ wa tó yẹ pé tá ti wí ọ̀rọ̀ sínú jẹ́jẹ́ ó máa gbọ́ ń tà sọ ni tá ti fẹ́ ṣàdúrà tá tọrọ nǹkan lọ́wọ́ ẹ̀ tá ti sọ pé ya Allah ya Razzaq ruzukuni ya Fattah iftah li abwab al khair taba fẹ́ tọrọ nǹkan ṣe ká kàn rọra pé ya allah la ilaha illallah ya rahman ya latif ṣe ká pè ní jẹ́jẹ́jẹ́jẹ́ ni. àbáyọ̀dàn fanunadi. àfọlùwọ̀n bá wa tá à ń pè ní allahu tó ní ká pè yìí tó ní ó máa dá wa lóhùn gbogbo nta bá ń béèrè àbọ̀lọ́wọ̀n bá yẹn ni tó jìn ní tọ́nà rẹ̀ jìn tí ò lè mọ nta bá ń rí kò lè gbọ́ bọ̀rọ̀ ó bùkátà ká bógun ta lé lórí pé ọlọ́run o síbẹ̀ ni. à ń bá ìdùn fanúnà yìí. ṣé bùkátà ká máa lọgun lé lórí nígbà tá a bá fẹ́ pé tá a fẹ́ gba nǹkan lọ́wọ́ ẹ̀ tá a fẹ́ tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run. fa anzalallah. ẹ̀yin máa ń ka àyà yìí nínú Ramadan ẹ máa ń ka ńgbà tí ò sí Ramadan gbogbo àlẹ́ ń kalẹ̀ fi ń ṣe wáàsí fáwọn èèyàn gbogbo àlẹ́ ń kalẹ̀ náà fi ń ṣàkàwé ọ̀pọ̀lọpọ̀ nǹkan àyà yìí ń tó torí ẹ̀ sọ̀kalẹ̀. وإذا سألك عبادي عني فإني قريب أجيب ọlọ́run ọba ní rẹ̀ muhammad sallallahu alayhi wa sallam. وإذا سألك عبادي. táwọn ẹrú mi tí wọ́n bá wá béèrè lọ́wọ́ rẹ̀ muhammad. عني فإني قريب. ó wá béèrè lọ́wọ́ ẹ nípa ẹ̀mí ọlọ́run pé báwo lèmi ọlọ́run ọba ṣe rí ṣé mo jìnnà sí wọn àbí mo súnmọ́ ṣé mo ń gbọ́ ohun tí wọ́n bá ń sọ ni ọlọ́run kì í ṣàdìtì allah akbar ọba tó ń gbọ́ ohun tó wà lọ́kàn yẹn gbà tí wọ́n ń pariwo tó rò ń ṣàdúà. fa inni qareeb. ó dín kọ́ báwo ni kò ń ṣe bí ọlọ́run ọba tiẹ̀ àbọ̀wọ̀n náà ní pé ọlọ́run ni ó ṣàmọ̀ pé ọlọ́run ọba ń bẹ̀. ó túmọ̀ sí pé ẹni tó bá lẹ́nu nìkan ṣe lọ́lọ́run máa dá lóhùn tó dẹ̀ lè pariwo ẹni tóun tiẹ̀ wá lọ sókè rárá ara ń kọ́ tẹ̀wá lẹ̀ fẹ́ ṣàdúrà tẹ̀wá ni ogun àdúrà ẹ̀ wá bẹ̀rẹ̀ sí pariwo fún sílásílẹ̀ tí ń ṣe léyìí ni àbíbì kan míì náà tẹ pé nílé ìjọsìn tẹ sí ṣerú eléyìí gbogbo ẹni tẹ́ ń ṣe tẹ́ ń ṣe òbófin ọlọ́run bá mu irọ́ lẹ́ ń pa o. wàhálà sàlàkà ìbàdí àní fàyínní kọrí. ọlọ́run rẹ̀ anábì sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ fún wọn pé mi ọlọ́run ọba súnmọ́ wọn mo súnmọ́ pẹ́kípẹ́kí àwọn àfa wa a ní tí wọ́n bá ń ròyìn sí súnmọ́ ọlọ́run ọba sí ara ẹ̀dẹ́ ènìyàn àmọ́ àlọ́ máyà al àtàwọn hadith kan eléyìí tó fi ń fi irin lẹ̀ pé ọlọ́run ọba súnmọ́ wa kódà min hablil warid kọjá ka ṣan ọrùn wa ẹni tí yẹ pé kò sí ń tá a sọ kò sí ń tá a ṣe kódà ní ń tá a ń rò lọ́kàn tá a ti sọ ọlọ́wọ́n bá ti mọ̀ ẹni tí wàá mọ gbogbo orú eléyìí tí wọ́n wá fẹ́ pé tí wàá ń bogun ta lé lórí ẹjá ti ẹ̀rú náà káwọn náà fi ṣírò ara wa ìwọ fẹ́ gba nǹkan lọ́dọ̀ ẹnìkan tó jẹ́yàn pàtàkì sí ẹ̀ o ní opportunity láti wọ ọ́fíìsì gọ́vnà o wá fẹ́ request fún nǹkan lọ́dọ̀ rẹ̀ o wá sọ pé sẹ́sẹ̀lẹ́sì sáà mo ní ìkẹ́ dámi lóhùn mo ní ìkẹ́ dámi lóhùn mo ń request fún appointment mo ń request fún contract kẹ fún mi ó wá ń pariwo lé lórí. wọn pa kọ́kọ́ wo àwọn tí wọ́n jẹ́ security pé kí ló dé kẹ́ tó jẹ́ kẹ́ni tí ò gbádùn báyìí wọlé. gbòǹgbò lẹ́yìn security yìí wà. wa idha sa'alaka ibadi anni fa inni qarib. ọlọ́run rẹ̀ ànábì sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ fún wọn pé tán bá ti ń béèrè tán fẹ́ mọ̀ nípa èmi ọlọ́run tí wọ́n fẹ́ gbà nǹkan lọ́wọ́ rẹ̀ sọ fún wọn pé mo súnmọ́ o ujibu da'wata da'i idha da'an. mo ń jẹ́ ìpè àwọn tí wọ́n bá pè mí ní gbogbo ògbà yòówù tí wọ́n bá ti pè mí. falyastajibu li. ṣùgbọ́n tí wọ́n kọ́kọ́ dá mi lóhùn o. wal yu'minu bi. falyastajibu li tọ́lọ́wọ́n bá sọ́n bì. kí wọ́n jẹ́ pè mí ọlọ́run pé kí wọ́n gbọ́ràn kí wọ́n pa òfin mi ọlọ́run ọba mọ́ kí wọ́n ṣe ohun tèmi ọlọ́run bá pa wọn láṣẹ pé kí wọ́n ṣe kí wọ́n jìnnà sí ohun tí mo ní kí wọ́n jìnnà sí. falyastajibu li. mo wà ní mùsùlùmí lónìí ti rí àfarawé káwa náà ń ṣàdúrà ń kóra ẹni jọ káwa náà ń káwa bẹ̀rẹ̀ sí pariwo ká máa bógun ta ẹ kàn tiẹ̀ fún wa ní ẹ̀sánpù ibi tí àwọn sàhábà ti ṣerú eléyìí ẹ fún wa ní ẹ̀sánpù ibi tí àwọn ya àwọn ọjọ́ kan sọ́tọ̀ tẹ́wọ́n bẹ̀rẹ̀ sí pariwo láwọn tẹ́yìn tí ń sin lọ́hún tẹ́lẹ̀ ń sin lọ́hún tó wá di ń tẹ́ pa àwọn níbọ̀ yín tí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ mọ́sídìdì yìí ó wá ń jẹ́ ìnira fún wọn torí pé ń ṣàdúà. gbogbo ẹ̀yin ilé ìjọsìn tẹ́ ń pariwo tẹ́ ládùúà lẹ́ ń ṣe alábùsí nìyàn aburú lẹ́ ń ṣe fáwọn èèyàn o pàápàá jùlọ ọ ń ṣe lọ́sàn-án ọ tún ṣe lóru toru yìí tún wá burú jáì àwọn èèyàn wá nílé sùn ládùúgbò àwọn èèyàn nílé sùn gbádùn nínú ìlú aláàárẹ̀ á sàn aburú ńlá là díẹ̀ yìí tí àwọn ìbògun ta ṣàdúrà lóru ń bí díẹ̀ náà nínú ìbògun ta ṣàdúrà lọ́sàn tó náà máa ń bí nínú irú àwọn aburú tí kinní yẹn máa ń bí kalẹ̀ torí pé bá ò ní déédéé sọ fún wa pé ò da àfi kó já sí wípé kò da náà ni ẹ̀rí ńgbà tí ìyàwó Aisha fẹ́ tú àyà ìtọ́lọ́ ni wàlá tẹ̀jì ha rìbí sọ́látìkà wàlá tó kọ́ àfitìbí ẹ má máa bógun tá ń gbà tó bá ti ń ṣe sọ́lá yẹwà aisha ti ń ṣe ìyá gbogbo àwọn olùgbàgbọ́ òdodo ti ṣe ìyàwó ànábì sọ̀rọ̀ sọ́lá tá a dẹ̀ gbọ́dọ̀ máa pa àwọn ìyàwó ànábì ní àwọn àyà wa torí pé ìwọ ni fún wa láti fẹ́ àwọn ìyàwó ànábì sọ̀rọ̀ sọ́lá ẹ̀gbọ́n tí ìyàwó ayé sọ ni ó ní àdúrà lọ́lọ́run bá ń sọ ń bì yìí nínú ìtumọ̀ tó ń mọ̀ lọ́dọ̀ ọkọ òun pé àdúrà ni ẹ̀yẹ ìgbógun tágbà tẹ́ bá ń ṣe àdúrà ẹ̀yin tẹ́yin wá ń kó àwọn èèyàn jọ pọ̀ yìí tẹ́lẹ̀ ń ṣàdúrà tẹ́ wá bẹ̀rẹ̀ sí gbógun ni èèyàn gan tá à ń pe àgbọ̀dọ̀ pariwo lé lórí tá a bá fẹ́ gbà nǹkan lọ́wọ́ ẹ̀ ohun pẹ̀lẹ́pẹ̀lẹ́ wala tajhar bis salati ay bi du'aik aburú ńlá ńlá oníkíní yẹn máa ń dálẹ̀ sáwùjọ ẹ̀yin tẹ̀ ń ṣe ẹ lọ túbà ẹ lọ jágọ́ kúrò níbi tí ò dá o ó ń kó ìnira bá láàárẹ̀ kódà ń ṣokùnfà tó lè bá ń jà ládùúgbò yẹ kí wọ́n lọ wọ́ọ̀dí àwọn tí wọ́n ń ṣàdúrà lóru tí wọ́n pariwo torí tí wọ́n fi máa mú káwọn wẹ́dà fi máa mú kíní tó fi máa gé géètì onígéètì báyìí gé kọ́kọ́rọ́ ní kọ́kọ́rọ́ já ilé onílé ariwo àdúrà ni tí wọ́n ní wọ́n ń ṣe lóru kò ní jẹ́ kẹ́ gbọ́ irọ́ náà dẹ̀ ni wọ́n fi gbogbo oríṣiríṣi àdúrà igba àwọn èèyàn ẹgbẹ́ agbésòro bọ̀ pẹ̀lú àdúrà àwọn náà wọ́n ń ṣe tajúdà àwọn ń ṣe oríṣiríṣi láwọn ilé ìjọsìn ìpàdé kínní kan ìpàgọ́ oríṣiríṣi gbogbo ilé tẹ wá fara níyàn kò bá ẹ̀sìn mu kò bá tọ́lọ́wọ́n bá mu àǹbí ọlọ́wọ́n bá kí ó jọ à ń tẹ̀síwájú lórí ọ̀rọ̀ àdúrà yìí àti tó tún gbogbo mùsùlùmí tún ṣàfarawé tẹ́ ń ṣèkójọpọ̀ tẹ́ ń pariwo ṣàdúrà tẹ́ ń da gbogbo ẹ̀pọ̀ mọ́ra wọn ẹ lọ túbà o àbíọ́lá wa kó jọ kó ṣàánú wa kó jẹ́ ká gbàgbọ́ yẹ ẹ̀sìn yìí súnà náà nìyẹn lè ṣí tó fi lè rí islam ṣe gbádùn bí wọn bá wà lágbo bídíà rádaràdà báyìí kò ní bọnú ẹ ọlọ́run jọ máṣẹ́ làwa kúrò níbi rádaràdà subhanaka allahumma hamdaka ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk alaykum wa rahmatullahi wa barakatuh. ma li mu'minin wala mu'minatin idha qada wa rasuluhu amra. أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا fún àǹfààní àwa tí a bá ní ìbéèrè kan àbí ìkejì aláǹfààní àti pẹ̀wọ̀n ustaadu wa yìí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 080 35 75 one four six six fún gbí.